ẹ wò ó ẹ tún kulé ẹ tún káàbọ̀ sórí àkànṣe ètò yìí tí a pè ní ìfọ̀rọ̀wánilẹ́nuwò ohun tí ó ń ṣẹlẹ̀ ní káàkiri orílẹ̀-èdè nàìjíríà ẹ mọ̀ pé mò ń bá wọn ran Black Drum TV ibi tá a ti lùlùlù rẹ ṣètàrẹ́ àwa àìkírèrà tí kò ní ọmọ nínú níbo láwa a wà ní agége láti wá fi ọ̀rọ̀ pẹ́ńsì ni màá láwà lágége báyìí láti wá ṣe kí o a fẹ́ fi ọ̀rọ̀ jomitoro pẹ̀lú àwọn ọmọ nàìjíríà tí ọ̀rọ̀ ń dùn níkù ipe níbo là ń lọ lórílẹ̀ nàìjíríà yìí ẹ mọ̀ pé mò ń bá wọn Black Dawn TV ẹ wò ọ̀gá ni kán láwùjọ òkúta ọ̀gá niyọ̀ láwùjọ èpẹ̀ adésínà làwọn àlórúkọ mi olówó ọkọ̀rẹ́ àbíkẹ́ àdè ẹ máa ráwọn èèyàn tá a máa fi ọ̀rọ̀ jomi tó rọ̀ lọ́ra wọn àwọn òṣìṣẹ́ olóṣèlú kankan o àgbò lọ́wọ́ olóṣèlú kan gbogbo nǹkan táwa kí àwọn máa lè sọ nǹkan kan tàbí méjì sí nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀ nàìjíríà olóòlù nàìjíríà ò ní dàrú o adésínà làwà lórúkọ mi olówó kódà àbíkàdé ẹ wò ẹ kú kalẹ̀ ẹ kú wòran. fáǹfààní gbogbo èèyàn tó ń wá bàbá ẹ dárúkọ yín fáwọn tó ń wá ní. orúkọ mi ni Bọ̀dé Ìbíwọ̀yè. okay kí ni ẹ fẹ́ sọ nípa èrò tí ìjọba gbà ní èyí tí wọ́n sọ pé wọ́n ti fi wípé ká máa ná àti owó tuntun àti owó tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wípé ká máa ná lọ náà until further notice kí ni nǹkan tí ẹ rí sí ọ̀rọ̀ yẹn. ẹ nípa owó tètò yẹ àti owó tí à ń lò tẹ́lẹ̀ ó dàbí pé ó ti fẹ́ mú wàhálà tó burú jáì bá aráàlú débi pé wọn ò rí kankan tí wọ́n fẹ́ fowó yẹn rà tí wọ́n bá fẹ́ ra kan eléyìí dẹ̀ gbé àwọn aráàlú ó gbé wọn lẹ́mìí tó le pọ́nrán tó dàbẹ́ ni pé àwọn gan ò fẹ́ mọ̀ nǹkan tí àwọn lè ṣe mọ́ òkè nígbà tí wọ́n wá tó à ń sọ síwájú sí ni pé owó àtijọ́ yẹn kàn mọ́ ná lọ ṣé n ò ní padà ṣe owó àtijọ́ yẹn wọn ò ní padà ṣe é jẹ mọ́ àbí wọn sì padà ṣe jẹ ẹ jẹ́ ká wá mọ five nine tá a bá ti wá mọ five nine nígbà yẹn là wàá mọ pàtó òun tá ó ṣe nítorí pé a lọ sí ọjà lọ́ra kan kéékèèké gan ó ti dá wàhálà tó le pọ́nrán sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́rùn ìdí ẹ̀ ní tá a fi ń rọ ìjọba kan tètè wá solúsàn sí ọ̀rọ̀ yìí nípa eléyìí a lè mú àlàáfíà wá bá aráàlú bá gbogbo ọkàn tó ń lọ káàkiri bíi tó ń lọ síbi tó ń lọ sọ̀hún ó jẹ́ nǹkan tí mo lè rí sọ nípa ẹ̀. Eh, kí ń tà níbí. mílíra ni. ṣé táwọn ẹ̀ bá fẹ́ ta mílíọ̀nù two hundred naira ṣé wọ́n máa ń ṣe transfer fún yín. wọ́n máa ń béèrè pé ṣé máa gba transfer dàmá ní pé àlè gba transfer lórí èlò láfẹ́ gba two hundred jáde àdẹ̀ gbà. ẹ bóun ló ṣe wá ṣé ọjà ọjà ọjà ọjà yín ṣe. ó wá ń jẹ́ kí sales yóò jẹ́ kó drop kò kí ń jẹ́ kó sọ́jà bẹ́ẹ̀ yẹn náà transfer lòun so ẹ̀dẹ̀ mọ̀ kó everybody náà ló ká ẹlòmíì káàṣì yẹn ló díù pẹ̀lú ẹ̀ kò ṣùgbọ́n tó bá sọ transfer bá tó bá fún wa ní two hundred báwo la yẹ fẹ́ gbà ní díẹ̀ atm ṣe ọ̀dà sàṣọ ọjà ó jẹ́ kọjá yẹn ó jẹ́ kó dọ̀ kò sówó ẹlòmíì gan ohun ohun mu gan kò lè rà á just be everything ṣe rí na so everybody gan àwọn tó rà gan wọ́n kàn tirakara pé because mo àwọn taste làwọn ṣe ń rà á kí wọ́n ní ìmọ̀ràn tí ẹ fẹ́ gba ìjọba. fine ìmọ̀ràn tí àwa fẹ́ gba ìjọba ni pé ọ̀rọ̀ owó yìí kọ́ bá wa ṣe nídìí ìwé tèbi pé ó máa rọ̀ wá lọ́rùn bó jẹ́ pé ká máa ná gbogbo ẹ̀ ni kọ́ bá wa fi sílẹ̀ bẹ́ẹ̀ tí ò ní ní wa lára tó pé àtìrà nǹkan tá à ń sìn kò sí ẹlòmíì gan àwa tá à ń tajà gan kò sọ́jà mọ́ àtà àti jẹun gan wàhálà ẹ gbọ́n bọ́yẹ ń ru mineral kákàkiri tẹ́kọ̀ bí èèyàn ọ̀tà ni àwọn onímọ́tò náà ṣùgbọ́n náà ló ń complain ẹlòmíì àpamọ́ta ní pé transfer lòun máa gbà ṣé ẹlòmíì àlóhùn ò ní cash lọ sí gbogbo ẹ̀ náà ó kàn ń dàpọ̀ mọ́ra àwọn kọ́ bá wa yanjú ó ní nǹkan ipa tó kó ní dáadáa ó dẹ̀ tún nípa tó kó láburú so lórí àwọn owó yẹn irú àwọn tó ń jiyàn gbé tí wọ́n wà nínú gbó tí wọ́n ń retí cash tí mo bá rí cash a rò pé yẹn máa dínkù dẹ̀ bẹ́ẹ̀ títà yẹn bá tún ní pé kéèyàn rò bẹ́ẹ̀ àwọn tó ti wà nígboro báwo ni wọ́n ṣe lè ṣe transfer individual sì kì í ṣe gbogbo yẹn ló lè ṣe transfer kò síbi tí network dé kì í ṣe gbogbo bí network dé tí network bá tún débẹ̀ gan kò síná láti fi power gbogbo nǹkan kan so a lot of things go wrong kì í tì í ṣe yẹn gangan ní solution because àti ọmọ tí ò tí mọ rákò ta ni kó mọ rìn ọ̀pọ̀lọpọ̀ ewu wà ń bẹ̀ a ń wò pé ó yẹ ká náà mọ bá wọn ka age twenty twenty three a sì wà lẹ́yìn bí eight nineteen eighty seven ló ṣe ẹ̀ka sì mọ̀ wá because majority of àwọn èèyàn village kọ̀ọ̀kan wà tó jẹ́ pé tí wọ́n dákọ̀ yàtọ̀ sí Èkó local government wà tó jẹ́ pé kò sí ná kò sí bank mo mọ àwọn ibìkan ní pàtó jẹ́ pé báǹkì wọn gan kò dàbí alára ní àwọn local government kan jẹ́ pé báǹkì ẹ̀yọ̀kan ló máa wà ń bẹ̀ nídìí o local government mẹ́ta báǹkì kan ni wọ́n mọ̀ lò nítorí insecurity. mọ́ pẹ̀lú bó ṣe ṣẹlẹ̀ tíjọba bá ní pé káwọn wò tí wọ́n bá continue báyìí ọ̀pọ̀lọpọ̀ kò ṣẹlẹ̀ bá a ṣe ń gbọ́ lọ́dà state wàhálà ti ṣẹlẹ̀ logun state wàhálà ti ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ state tí Lagos state ti bá bẹ̀rẹ̀ kò séèyàn kankan tó lè kọ̀ọ̀bù ẹ̀ because èrò ti pọ̀ jù nítorí ẹ̀ tó ṣẹlẹ̀ ni pé individual yẹn náà ara wa náà là ń fìyà jẹ kì í ṣèjọba tábà ní kì í ṣèjọba là ń fìyà jẹ ń sìn tábà rí ìjọba ń sìn à lè mú ìjọba gangan èèyàn náà àwa wa iná láwọn fìyà jẹ wa àmọ́ báwo la ṣe fẹ́ ṣe ju pé kí individual ká ní sùn fún wa ní tábà lè fi ṣe àánú fún wa ká ṣàánú fún wa ẹni tó ń ṣe pos tẹ́ ẹ̀ fẹ́ gba five thousand tó ń san six thousand six thousand three hundred lóòpọ̀ fẹ́ gba five thousand twenty percent ó ti pọ̀ jù àìnífẹ̀ẹ́ wa tó yọ àwa gangan bá ti nífẹ̀ẹ́ wa á lè ráyè ìdojúkọ ìjọba pé ìjọba nǹkan báyìí la fẹ́ fún wa àmọ́ individual gun ò nífẹ̀ẹ́ wọn so tí kíní ba lè kárí tó jẹ́ pé ẹ̀yin gangan media ẹ̀ tún lè go grassroots láti lè jẹ́ kí àwọn individual mọ̀ mọ̀ pé ókè o ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ wa tá bá ti nífẹ̀ẹ́ wa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ kò ní jẹ́ bí bó ṣe yẹ kó ṣe máa rí lọ báyìí so ìjọba ni mo ní mo ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ bẹ̀rẹ̀ tí mo tún rí pé kì í tún ṣe gan because ah níjọba àwọn fight fapá àwọn ni kò sí ẹgbẹ́ wọn wá fẹ́ ná mọ́ ná mẹ́ra paste àwa là ń ra paste fún wọn àwa là ń ripo fún wọn àwa là ń so àwa là ń jìyẹ ìtọ́ ẹ̀ ló ṣe láìpẹ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń try láti kúrò nílùú so but màá rọ̀ wọ́n náà ni torí pé pọ́n wò ó pé tó bá ṣẹlẹ̀ tán gbogbo nǹkan tí wọ́n bìlì pa àwọn ti ṣe àwọn èèyàn mọ̀ bínú mo dẹ̀ mọ̀ dáná sun mo ṣe ń dáná sun bank mo mọ̀ dáná sun bank ní Lagos State náà ìgbà yẹn SARS amọye ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tó lọ sí. nǹkan tó dáa ni ṣùgbọ́n pọ̀ ń bẹ̀ ṣùgbọ́n tó dẹ̀ pọ̀ ń bẹ̀ náà ni wípé irú èmi ń sìn báyìí commercial vehicle ni mo ń wa mọ́tò ni so irú nínú gbogbo owó tí mo gbà lé nìsín kò sí nínú note kankan bẹ́ẹ̀ àwọn old old money yẹn ni mi ìdẹ̀ gbọ́dọ̀ sọ pé mi ò gbà tó bá yánsì tó bá di bí ìlú ọ̀tún là ń sìn ẹ̀ torí èmi ò ń gbọ́ yẹn tẹ́lẹ̀ mo ṣẹ̀ ń gbọ́ yẹn ń sìn ni tó wáyé pé wọ́n sọ bẹ́ẹ̀ ìyẹn dáa ó tún máa fi wá ní ọkàn balẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ mo ti ń wò lọ́la gan sí pé bóyá mi ì ní ṣiṣẹ́ torí tí n bá rí new money gbà mi ì ní ó dẹ̀ máa fàjà ńlẹ̀ láàrin dírẹ́fà àti àti àwọn èrò àti passengers ìkan tó dáa ni. ẹ bẹ̀t ó dáa ó dáa lóòótọ́ bẹ̀t owó yẹn gan ti ń dá wàhálà lẹ̀ a ò rí èrò tá a bá gbèrò lọ àrélò àrélò ní gáràjì wa àwọn èrò wá tó gbé ọ̀pọ̀lọpọ̀ èrò wọ́n wà ní bank wọ́n láwọn ò rówó gbà wọ́n tó bá fáwọn lówó five thousand ìgbà míì three thousand wọn ò rówó gbà gbogbo wọn báǹkì ni wọ́n pọ̀ sí ẹ bá wa ṣe gbogbo ẹ̀ kó níyanjú káti ẹ̀ máa náwó lọ fúngbà díẹ̀ kò yẹ kó jẹ́ pé irú àsìkò yìí ó ń dìstọ́pù wa kò jẹ́ káwọn aráàlú àròwó náà àròwó náà a ní owó àlégbó wa jáde sọ ẹ kó rí bẹ́ẹ̀ kó dáa kó dáa. bó ṣe bó pẹ́ bó yá gbogbo ẹ̀ máa dáa gbogbo ẹ̀ máa dáa gbogbo ẹ̀ máa dáa. nǹkan tí mo rí sínú ojú pé báwo la ṣe máa ná ònú báńkì táwọn máa tún máa sọ́fà irú mo yẹ wà two hundred thousand mo fẹ́ gbà náà nínú àkáǹtì mi nǹkan gba twenty twenty thousand for what business mo yàrá lọ káàṣì mi wọ́n ti fẹ́ sọ nàìjíríà di wèrè mọ́ wa lọ́wọ́ báyìí àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ nàìjíríà mọ́. Eh, ala ẹ eh, ọkọ sọ epo ẹ sọ di three fifty seventy apon àwásàlà nìkan wa everything ti gbogbo ẹ ó ti dojúrú lójú tàwa nínú ayége ayége gan akàn àánumọ ọdún náà nàìjíríà ọdún ojoojúmọ́ nàìjíríà ọlọ́run ti try ọlọ́run ti try fáwọn àná káwọn náà try fúnra wa torí àwọn ìjọba yìí tábà tábà tí àbẹ tábà gan ò bá dúró dáadáa ah, ọmọ ọlọ́run jákèjágbọ́ orí wa lọ́mọ ayé fáàgbọ́n last week nàìjíríà lọ́wọ́ bá ń sìn ọ́ lọ́dún fi yáwó àti ìmọ̀ ọ̀kan tó ń ṣe gbogbo báǹkì ni òwò pùn yìí. tẹ̀jẹ̀ fi wọ́lẹ̀ ká sì máa náwó wa lọ ẹ̀ní rárá dọ́dọ̀dọ́dọ́ tuntun yẹn lẹ fẹ́ lò ìkọ́tà ẹ̀fẹ́ fi tákù ẹ̀fẹ́ fi tákù ara yín ni kò jẹ́ kán náà kó ká wá ẹ lọ sí òkè gan máa ṣe tọ̀dọ̀ tí kò ṣàwá nínú nàìjíríà yìí ṣàwá àwọn ọmọ nàìjà ká tún máa fi ra jẹyà. ẹ lọ́dọ̀ ti tèmi ó bójú mu ìdí tí mo dẹ̀ fi sọ pé ó bójú mu ni pé ṣẹ́rí before now there is a lot of insecurity in the country wa one kidnap tree, and all that so tẹ́ bá notice látìgbà tí policy to pé wọ́n redesign a new currency tọ́n dẹ̀ ń old currency Wale, ẹ máa crime rate yẹn reduce drastically compared to bí ó tele. rí tẹ́lẹ̀ so ìyẹn lásán dé ká understand pé owó tó pọ̀ jù circulation gun is one of the major problems that à face and one thing tí mo máa ń sọ fáwọn èèyàn ni pé no pain no gain ni tẹ bá fẹ́ kí development wà you must face some difficulties ẹ̀yin citizen lẹ́kàn ní láti bí ẹ̀ pẹ̀lú government láti understand wọn wọn ò ṣe kíní láti fi ni wá lára to me lóòótọ́ lè mọ bọ́ síbi ìnira ṣùgbọ́n láti jẹ́ kí development wà ní so uh, view tèmi fi wò ó nìyẹn. ìpáráyọ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri nìbàdàn lóògùn state lẹ́dọ́ kí ni ẹ kí ni ojú wo lẹ fi wò nítorí pé tó bá dẹ́kọ̀ bó lẹ ṣe wípé ọlọ́run jẹ́ kó àgbàdo kó dé ojú tèmi fi wò ni pé within owó tó ń ṣẹlẹ̀ náà ló fà á àti epo tó wọ́n ó lóye tó ń wo epo nísìnyí àwọn mọ́tò sólè tá à ń wọ mọ́tò kò rọrùn fún wa náà mọ́tò náà epo náà kọ́ bá wa nǹkan ṣe sí epo yẹn náà kọ́ bá wa di kọ́ bá wa reduce àwọn onímọ́tò wọ́n ń kanra àwọn tó tepo náà wọ́n ń kanra so gbogbo ẹ̀ ó kàn ń ṣe kínní ọlọ́jà gan ń kanra a lè wọ mọ́tò a lè ṣe so kọ́bọ̀ wa ṣe bọ́ra kọ́bọ̀ wa dínkù kọjá kó rọ̀ wá lọ́rùn wọ́n mọ̀ pé ìbò ń bọ̀ ní ìsìn sódà tó ní kálukú náà wọ́n lè bọ́ta láti dìbò bá tí ó bá rọ̀yàn lọ́rùn ṣé ìwọ̀n bọ́ta láti dìbò kó wọn lè dìbò. lórí bí hardship ṣe wà nígboro báyìí nǹkan tẹ́mi rọ ìjọba tán lè ṣe ni pé come make sure pé kówó wà ní circulation even tí ò bá ju ten thousand ni everybody lè máa gbà per day but kó regular kéèyàn dẹ̀ lè wọ any bank at any time láti withdraw ẹ̀ mo believe pé tán bá ṣe lè ó máa reduce the tension tó wà nígboro because presently mo ṣe dúró ẹ̀ mo need láti gba mo fẹ́ gba ten thousand láàárọ̀ ẹ̀ i paid two thousand naira láti fi gba ten thousand ara ń kan everybody but i understand the policy of the government but tán bá lè ṣe yẹn mo believe kó máa reduce the tension gbogbo crisis ta dẹ̀ ń rí all over the places gbogbo yẹn náà máa stop ó dẹ̀ máa at least peace will return back to the country inú mi dùn fún àkókò láti fi bá ẹni tó bá tó jẹ́ àwọn aṣojú wa àwọn ìjọba tá a mọ̀ sí ìjọba kí ni ìrànlọ́wọ́ tí wọ́n lè ṣe nítorí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń jìyà tẹ́yìn bá dẹ̀ léèyàn tẹ́yìn bá léèyàn ń ṣèjọba lórí àwọn èèyàn tí à ń jẹ ẹ̀ ń ṣèjọba ọmọ ń sunkún ìyàwó ń sunkún gbogbo èèyàn ń sunkún àrò rọ̀ wọ́n èèyàn ó tà láti ṣe kinní láti gbọ́ tiwọn náà ni lóòótọ́ àmọ́ pé bóyá wọ́n lè ní dìtò pé kí nǹkan lè dáná mọ́ ṣe ń ṣe àmọ́ ìnira ẹ̀ pọ̀ èmi personally mo lówó lọ́wọ́ mi ì rí ibi tí màá ti gbà á tí bá tún fẹ́ gbà á charges yẹn pọ̀ ìnira yẹn pọ̀ láti ṣiṣẹ́ owó kò easy àti kówó lọ bank kò easy láti gba owó mi náà látún ti ná kò easy n tíjọba bá lè ṣe tí ó fi jẹ́ kí rọrùn kó bá tonílé tolóko àlejò àti onílé onípọ́n ṣe à ń fi àkókò àfihàn wọn ọlọ́run ó fún wọn ṣe àwọn tí wọ́n ń ṣojú náà ọlọ́run ó jẹ́ kí òǹkálukú kárí àánú gbà. ẹ̀yin aráàlú ẹ gbà ọ̀rọ̀ yẹ̀wò fún wa ẹ má jẹ́ kébi pa wá kú nílùú àròwó jẹun ọjà tún wọ́n sí ọjà ò tún yá àti jẹun fún ọmọ nínú ilé ó dọ̀ràn àti rí owó náà di iṣẹ́ owó ra owó owó owó ta ṣiṣẹ́ a owó rà nílùú tó lọ́ba tó níjòyè ẹ ṣó kó rí bẹ́ẹ̀ ẹ ṣàánú wa o ẹ ṣàánú wa lórílẹ̀‐èdè ìbò kújọ́ mélòó ní ìsìn àròwó jẹun ṣé bá ṣe máa ṣe náà nìyí bí ń pa jẹ́ wo ẹ ṣàánú wa tún fọ́ rọwọ́ nílùú èkó a tún fi owó ra owó nílùú nàìjíríà tó lọ́ba tó níjòyè ní tí ò ṣẹlẹ̀ rí ráìsì seven thousand àpò forty eight thousand nílùú tó lọ́ba tó níjòyè tálíkà ló mu gàrí tẹ́lẹ̀ ó ti dóúnjẹ olówó nìsín ẹ bá rí gàrí mu nìsín kó tún dúpẹ́ lọ́wọ́ ọlọ́ọ̀ni ṣó yẹ kó rí bẹ́ẹ̀ tá a fojú méjèèjì ṣiṣẹ́ twenty four hours ṣiṣẹ́ tá a lè jẹun tó wù wá táwọn ò lè jọ́ǹjẹ́ méjì lójúmọ́ ṣọ́jà abẹ́ ẹjọba tún lu ìṣe ìlú ti o ẹ̀rọ jẹ̀bi paráàlú o ẹ wa ẹ̀rọ o alówó báńkì ẹ̀rọ gbà atm ò mọ́ tàbá mu débi ẹ̀rọ gbà tẹ́tẹ́ náírà náà ń fún wa ẹ wa ẹ̀yin aráàlú o ẹbí paráàlú o. nípa ọ̀rọ̀ ráyọ̀tì yẹ ó dàbẹ́ ni pé kò jẹ́ kí aráàlú lè jáde bó ṣe ń fẹ́ kò dẹ̀ jẹ́ kí wọ́n lè rìn lọ́nà tó rọrùn fún ẹ̀mí wọn ìdí ẹ̀ ní kí ọlọ́run kó ràn wá lọ́wọ́ kó sì bá wa wá solúsàn sí gbogbo pọ́nmisí omi òtó tó fa ìjà káàkiri gbogbo àgbáyé tàbí káàkiri gbogbo àdúgbò tàbí káàkiri gbogbo ìlú kọ̀ọ̀kan ìdí ẹ̀ ní tí a bá tètè pa náà òun tá a fẹ́ ṣe ní orílẹ̀-èdè a ò ní lè rojútu ẹ̀ kí ọlọ́run kó ràn wá lọ́wọ́. inú ẹ wo riot tó ń ṣẹlẹ̀ nìbàdàn nìsín kọ́lá má jẹ́ kó dẹ́kù tó tó bá dẹ́kù báyìí pírọ́blẹ́mù ni kíjọba àjọ kó bá rìdíùsì gbogbo ẹ̀ kó lè inú ẹ wo iṣẹ́ yìí kò easy mú ní láti máa gbé pásẹ́njà lọ́fẹ̀ẹ́ lánàá nígbà tó yẹ pé kò sówó lọ wọn ẹlòmíràn ṣàǹfún wa lówó tẹ́lẹ̀ so àjọ ń yọ síra wọn náà ni kíjọba àjọ kó sẹ máìkì riot yẹn kó dẹ́kọ rárá o torí ìbàdàn à ń gbọ́ nípa ọ̀nà tí riot wọ́n ń dáná sun báǹkì nìbàdàn kíjọba àjọ torí ọlọ́run kó jọ torí Ọlọ́run kó má tẹ̀ dé èkó rárá kó torí ẹni everybody náà à ń ṣe mọ́ra wọn ká lè survive náà ni ẹlòmíì bírú nísìnyí ọmọ òṣè ò jẹni mí nígbà tá a bá jókòó sílẹ̀ kí ni kí ni kátẹ́ gbọ́ àwọn tó ẹ̀ ti máa rí kí ló fẹ́ fi máa bọ́ àwọn ọmọ wọn kí ló fẹ́ fi máa bọ́ àwọn ọmọ kíjọba jọ kọ́ tiẹ̀ kọ́pì tiwa kọ́ kówó síta kò easy àwọn pé kò easy for everybody kò easy rárá kíjọba jọ torí ọlọ́run a ti rí gbogbo àwọn èrò tí àwọn aráàlú rò a ti rí gbogbo àwọn nǹkan tí wọ́n sọ lórí epo tó wọ́n lórí owó tá à ń wá káàkiri lórí pé kí wọ́n máa tún fi owó rówó lórí pé kò sí ọjà oríṣiríṣi nǹkan la gbọ́ ọ̀tọ̀ ní nǹkan tá a tẹ̀ tó rò oríṣiríṣi nǹkan la tún gbọ́ lẹ́nu àwọn ènìyàn àwọn òṣìṣẹ́ fún ìjọba o àdẹ̀gbówó lọ́wọ́ olóṣèlú kọ̀ọ̀kan àwa à ń ṣiṣẹ́ fún aráàlú èrò aráàlú sí ìjọba làwa ń ṣe adésínà làwà lórúkọ tèmi mọ̀ máwọn Black Drum TV náà ni ẹ wo ẹ stay tuned sí wa ẹ máa rí wa gbọ́ ẹ máa rí wa wò ẹ wo mi ò fi sínú ìbànújẹ́ mi ní ba inú ìbànújẹ́ àrán làmọ́ dá àní dáràn ó dijọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀.